Thank you. nice and delicious food for special person like you. Mm-hmm. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ sórí èmi náà torí àwọn meeting tí mo ní mo ti cancel nítorí tiẹ̀ so mo máa bẹ ẹ ṣe gbogbo eré títí dìrọ̀lẹ́ nbí. wow thank you mm-hmm. <laughs> ẹ má wọrí ẹ wo oúnjẹ tí mo sè very delicious food ni tí bá dẹ̀ ti sè tán hmm, tẹ bá ti jẹ tán ẹ máa sweat lẹ́yìn yẹn a máa ṣe gbogbo dédé náà bá ti wá ṣe tán you are spending two weeks good two weeks with me. ah a ṣe yẹn ah, nígbà tí n bá wà ń bẹ for two weeks ibi iṣẹ́ ń kọ́ níta mójútó fúnra wa gan àwọn ọmọ tá a gbà ń bẹ̀ gan wọ́n ń jẹ̀yàn lẹ́sẹ̀ ká má ṣe wá níta wa lọ fílẹ̀ two weeks ẹ̀wọ́ ó máa lè jẹ́ but pé kí n lè tẹ́ lọ́rùn ṣá ok màá fún ẹ two days. two days yeah. ok no problem for two days yẹn náà hmm, ẹ gbà mí lọ́gà. ìwọ gánà ìwọ gan fúnra rẹ ìwọ náà mọ̀ mi. Eh, kó mọ̀ pé gúdúgúdú mi ò fìgbà kankan túra lẹ̀ rárá. nǹkan wà pẹ̀lú ẹ̀. ọ̀rẹ́ mi nǹkan jù. mo Okay. No problem. Ah, kí ló ń ṣe ẹ́ ah, oh no no no torí mọ́tò wọ compound wa ń gbọ̀n kí ló lè tó yẹn ó bá tiẹ̀ jẹ̀yìn lọ́wọ́ má tó ti rí mi wàá fún lọ́wọ́ ẹ̀ ó mọ̀ mí pé mi ò ń ṣalówó ńlé agbówórìn ni mí ọkùnrin balẹ̀. Yeah. Bímpé Bímpé ìwọ ìwọ Bímpé sọ bí wọ́n ṣe pè é gbọ̀ngàn lórí ìwà pálapàla tó máa ń wù ní tí mo bá ti lọ fún official duty àbí ó máa ṣe o. dáadáa káwọ́ sílẹ̀ nígbọ̀n. ó ń ṣẹlẹ̀ pé. look at me very well look at me very well do you know me. Ah, mo mọ̀ ẹ́ dáadáa pé uniform wa náà ló wọ yẹn as army mo dẹ̀ wò pójú yẹn gan ojú-ojú tí mo máa ń rí nínú tẹlifíṣàn tí wọ́n bá ń ṣòyìn gbogbo bẹ́ẹ̀ ṣe lọ kó àwọn boko haram yẹn wo boy ẹ ṣiṣẹ́ gan o ẹ ṣiṣẹ́ gan. jíjọ́ ah. bí pé ṣé o ohun tí ò ń jẹ́ kojú mi rí njó mẹ́ pé ọmọbìnrin ìyàwó mi ni èmi ni mo fẹ́ síbí tí mo furnish gbogbo léyìí fún so wàá wá wá bá ti ìyàwó níyàwó àbẹ́ẹ̀kọ́ tí mi ò bá ti sílé wàá ṣe tó oníṣẹ́ tán wàá padà lọ́ bá àwọn ìyàwó tiẹ̀ oh my god máa jẹ́ kó mọ̀ ní èní ah wàá fi lè ṣàṣemọ́. dádì mi nítorí ẹ mo mọ̀ pé ó máa wá lélẹ́ni ni mo ṣe ní mo ṣe ní kó wá kọ́ wá pàdé ẹ̀ dádì ẹ ni àbí okay mr man what is your son name? stand up stand up stand up stand up stand up màá ní kó gbá ojú ẹ mọ́ òkè nísìnyí stand up pààrà pàwọ́pọ̀ pàwọ́pọ̀ ó fi ẹ̀gẹ́ sáṣọ ó wá ṣe báyìí bí ẹni tó fẹ́ fly níwájú mi bloody civilian. ṣé ẹ rí ibi tó rọ̀ dé báyìí ọ̀rẹ́ mi ni ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí kì í ṣọ̀rẹ́ mi rárá ẹ ọmọ Oòduà àtàjọ jẹ́ ẹlẹ́pàá agbédè ara wa dáadáa ẹ wò lè gbúrò mi láìláì bí báyìí sára jẹ́ra o má pàgó mi mọ́ o. stop there. ok kí kálukú máa ah, no no o ò ní lọ bẹ́ẹ̀ o ò o máa fi lè wàá fi kẹ́kọ̀ọ́ pàápàá débi pé tí wọ́n bá pè ẹ́ ńjọ́ míì tàbí tó bá róbìnrin wàá kọ́kọ́ béèrè details ẹ̀ ta ni ẹ o báwo ló ṣe jẹ́ o àti pé pàápàá orí ìwo lo ní láyà láti wọlé obìnrin wá ká mọ́ tó tẹ ìwà bẹ́ẹ̀ tó lè ṣe yánu. ok private. sir ẹ dì pẹ̀lú ẹ. Ah, eh, handle it handle it eh, handle it eh, now wo wo. Ah, ah, kí ló dé? ẹ ń gbọ́ wọn gbé mi lọ. Ah, wàhálà dé ìjọ̀gbọ́n so èpà gbígbé fẹ́nu fẹ́nu dẹ̀ fẹ́nu dẹ̀. fífún wa ni. kí ló kọ́ mi pẹ̀lú yẹn o ríran ni. òun rìn òwò bí tó ń lọ ó wá ní mo fún wáìnì ẹ èmi kọ́ mo fún wáìnì ẹ o. ṣé ìgbójú sí kẹ̀lé ẹ̀kọ́ lẹ̀ pink ni. Ah, ah. kí ló kọ́ ẹ pẹ̀lú pé mò ń pink kí ló kọ́ ẹ pẹ̀lú ẹ tí wọ́n kájú bíbí òṣè ń lọ òun wájú ni o ò ní fún wáìnì náà o wá lè mú fún wáìnì ẹ èmi kọ́ o ó yá páàkì ẹrù rẹ kó ètò máa lọ sí mi kọ́ mo fún wáìnì ẹ o. ẹ wọ́n mi nígbà ọmọ gbọ́ mi lọ́wọ́ yìí. kọ́wọ́ tó yọ báyìí ò lè rí gbà lọ́wọ́ mi o ò lè rí tẹ́ǹkọ̀ gbà lọ́wọ́ mi yíyá kó o gbẹrù rẹ kó máa bá titi ẹ lọ́sìn ẹlẹ́dàá mi ló máa dá fún yín ẹlẹ́dàá mi ló máa dá. Bímbọ́lá ṣé mo pé nǹkan tó ṣe ń bẹ̀yẹn ò dáa rárá. kí ni mo ṣe. nǹkan tó ṣe ò dáa mẹ́rin báwo ló ṣe ó ah, lè sanwó wáìnì ọmọ yẹn tó fọ́ ni. kémi sanwó wáìnì ṣé mi mo fọ́ wáìnì ẹ̀ ni ẹ bóyá ń sọ̀rọ̀ ṣé èmi mo fọ́ wáìnì ẹ̀ ni. torí Ọlọ́run ta ló fọ́. Rónkẹ́ ṣé mi ni mo fọ́ wáìnì ẹ̀ ni ó ṣe mo sọ pé mo fọ́ wáìnì ẹ̀ ọmọ ń rìn pẹ̀lú ẹrù lọ́wọ́ wọ́n yẹn dẹ̀dẹ̀ ìjàbọ̀ fọ ṣé mi ni mo fọ nìyẹn. ṣebí ìgbà tí o wo ọ̀nà tó o mọbi tó ń rìn ẹ́ mo sọ fún ẹ mo ní kó stop pinging oṣù tó ń ṣe tó bá délé wàá lọ ping so ever tó bá fẹ́ ping bọ́ ẹ ní gbọ́ tó bá yẹ pé mọ́tò ló ń bọ̀ bó ṣe máa gbá ìdànù nìyẹn. yes Ronke i beg of you má ever súnbà mi fi èpè ṣeré mọ́ mọ́tò ò ní gbá èmi o kí ló mí ìnáwó lọ́sàn-án wẹ̀ fún excuse me. kí ló wá wà nù nǹkan tí mo ṣe ṣé bí mo ń try láti correct ẹ ní ewu wà ní ọ̀rọ̀ elépèdè ọ oh, ẹ máa sọ tọ̀dọ̀ mi kí ló kàn mí. tó bá ti wọṣọ ṣé à ń lọ bẹ́ẹ̀ dé pàtì àánú mọ́ ni. ó kàn síbi ìní oyin dẹ̀ gbé mi lọ kò dẹ̀ pẹ́ náà o ò ah, bílífù pé bó ṣe jí mi yẹn ṣe ló jí mi kúrò lójú àlá ee mò ń lálàá lọ́wọ́ ni. lọ́sàn-án kankan ọ̀dà ah, báwo ló ṣe lálàá. nǹkan tó kàn tẹ̀ wá ń ni pé aláyẹn ó wà powerful ó scary gan honestly ohun tó wá fún níbẹ̀ ni pé aláyẹn ó involve èmi àti ẹ̀. really? yeah. báwo ló ṣe la. Eh, you don't mind mi ò kí n máa rọ àlà i will just pray about it. Ah, eh, jẹ́ ká gbàlá ti ṣègbè kan jẹ́ ká múra àti lọ birthday party àná. Ah, ah, birthday party ṣé bí mo ṣe sọ fún ẹ tán sì pé aláyẹn wà powerful gan o tún wá ní pé ká tún máa lọ birthday party èmi ò lọ i'm not going anywhere. má lọ jẹ́ pé birthday party tá à lọ yìí ni mo lọ ń lànà ń pa ẹ̀ o àbí. Ronke ah, Alala Ronke Alala tí kì bá ṣe ipò sọ pé èmi náà mo wà involved nínú àlá ni èmi máa lọ birthday party yẹn ni o ah, ọmọ yẹn ti gbójúlé wa pàǹbọ̀ náà wọ́n yẹ̀ sí kọ́ mi má sọ pé kí ló tà màmá ní ìwọ ni ìwọ ni aláàlá o ló ń kí aláàlá. èwo ni wọ́n ṣe lórí làbí tó ń darin ni owó tí ń ṣe ìyàwó. èmi ò ṣàṣẹ o but tó bá fẹ́ mọ nǹkan tí mo ṣe move a bit kó àbò tó yẹ. kíni gbígbí ẹni I don't get alert God will wo ìyá What kind of alert now? ló ṣe yìí. Mm-hmm. Oh my God. Mm-hmm. Hey. Oh my God. Kí wà ní three hundred and fifty thousand naira. Ah, Linda. kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi já mi sí kí ló ṣẹlẹ̀ kí ló ta fún kí ló ta fún síbí náà ni of course. kí ni ah, Adéwálé ọmọ mi I love you na person wey get money me I dey love I love you die. Ah, ní bọ̀bọ̀ Adéwálé yẹn náà èmi ò tiẹ̀ fi pé bọ̀bọ̀ yẹn jẹ́ nǹkan kan rárá bọ̀bọ̀ tó rí ràdàràdà tí ò fáìn tó dàbí ẹran rí ráìsì something dey wrong with this ronke you know well ronke no get brain o ronke hey see i dey always wan see, but you no dey listen you go dey prove lagos babe lagos babe wey no know anything lagos babe wey no see anything wetin you know see make i tell you when you enter club see those guys àwọn tẹ máa ń rí tó máa wọṣọ gidi ọṣaṣọ ńlá tó máa fi kù tó máa pop champagne anyhow kò mí gbó wà lọ́wọ́ wọn most of them body lásán lọ ni no engine at all but àwọn guys kan wà tẹ bá rí wọn most of the time they are usually very cool headed wọn kàn máa wọ ọbẹ in fact ìgbà mi ò lè jẹ palm lásán lọ máa wọ of course wọn máa jẹ kàn wọ club na because wọn mọ wọn ẹ lè má rí wọn kàn máa pop um, champagnes báwọn tẹ máa ń fojú wà as big boy ṣe máa ń ṣe káàkiri ó lè jẹ just the bottle péré ló máa wà níwájú wọn ìgbà míì gan wọn ò tiẹ̀ ní mu nǹkan kún wọn wọn ní fa sìgá wọn ní ṣe anything wọn kàn máa jókòó síbẹ̀ wọn máa smile wọn máa wò yín tẹ bá tẹ̀lé wọn jáde tẹ bá rí ọkọ̀ tán gbé wá ẹ bẹ́ẹ̀ pé ẹ this one na machine they get burúkú owó for hand. babe make i tell you ẹnu ò ṣe o ariwo kọ́ ni music at all ariwo kọ́ wetin those guys get money forget. wo ọmọ yín bò fi gbogbo yẹn lẹ̀jà ya tó tónu èyí tí ẹ ti pọ̀ jù jọ nítorí ọlọ́run ṣèbówó yẹn ti dọ́wọ́ ẹ̀ sìn. ẹ jẹ́ ká bọ́ sí táwọn náà ká lọ pín táwọn rẹ̀. Ah. red you no like purple if for paint purple abi na you open leg. ìgbà yẹn wá ń kọ́ ṣe báwọn náà ṣáà ń kó wálé adẹjọ́ ń nà ni àbí. Mm, mm, no be this level hmm. no be this level this one eh the, guy even promise me car ẹ Hey! Hey! Mm, okay, make we go. Abeg, if you reach that place. Na do as I do system we go do, okay? Make una no pass boundaries. Just be careful and then follow my steps. Make una place, eh? Hey, eh, see me see wahala. Abeg ma gbọ́. Jọ nítorí Ọlọ́run ọmọ tó kó wá balẹ̀ jẹ́. Ṣo máa ń fi ipò já ni? Kí ló máa ń ṣèwà ọmọ Yíbo iná? Ah, ah, Abímbọ́lá ò dẹ̀ gbà mí. Bébí ó fọ́nì gan ṣá. Ó fi ipò lè wá láti abúlé kan kó wá máa ṣe champion lè wà lórí bíbá ẹ̀ jọ a lè follow nonsense step ṣó ti gbọ́ ah, ah. wo jẹ́ ìsọ kíní kan fún ẹ tó bá mọ̀ ṣórí mi tó ń wo yìí àbí confam Lagos girl ah, kí ló fi mí pè náà. ṣó this room get dey craze o abi your mama no well ni you no dey okay o ronke na by force you no even suppose follow me you know what sit down sit down sit down make i go come back for this Lagos you you you dey call yourself Lagos babe who you know who know you if i no take you out you go just rotting for this house i they manage they manage you make you just make make you make you make you push up. you see they talk na me me Amy, emi lomoko emi i go show you no follow me o. Oh. don do jọ oh. ẹlẹrẹgbẹ kémi go. lọ agogo. abeg. we don't hear you. hello ṣé o gbá ariwo ibi tí mo wà ní. kí ni ó ṣe lọ́rọ̀ ètò sí mi sí wàhálà. ó bì dáhùn túndé mà ní na túndé o. Ah, he talk say make i no go party. that guy love you. Yeah. which kind love be that. kí n má lọ party gba olódi pásítọ̀ wèrè tó ń ríran sí mi pé kémi má lọ pàtì ewu wà ń bẹ o kémi má lọ fẹ́ máa wọ́ ọ̀ṣẹ́ ni jàre kò fẹ́ ṣe fẹ́ máa pampa ẹ̀. Mm. hello oh good evening uh-huh. you're around now right okay don't worry we'll be out and no no no no no We are set already no problem we'll see you now okay okay babes um, the cabman don come. ẹ̀wà lójú ah, ẹ fojú winá. ẹ nà tó bá ti wọnú street ni the first turn by your left ẹ wá sí rotẹ yẹn bẹ ah, táwa ti fásitì <laughs> ibẹ̀ ni kò dúró sí wo mo lè mí ìsúwọ́dà bọ́dà. babes ṣe bí ọ̀nà àdọ́sí àti inside people ètò torí ọlọ́run ẹ má bínú pé mo pè yín jáde but please mo kàn fẹ́ ká bèèrè ara wa a little bit ẹ̀yin náà ti pé kò sáwọn girls sí level wọn kéré sí tiwa àfàwọn tó jẹ́ pé wọ́n tún ní class jù wá lọ so mi ìdẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tá a máa ṣe tó máa fi wá ridicule wa let's just stay calm stay on our own ẹ má tiẹ̀ even àwọn guys tó àmẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ pé ẹ rí wọn we are cute we are beautiful àwọn tó máa rí wa tó máa appreciate wa wọ́n máa wá bá wa do you understand? ẹjọ́ tí ọ lọ you are not my issue actually Ronke ni issue mi you know say Ronke too know and I no wan wahala abeg before she start to dey abuse me na say me emi abi eh, mi abi ọmọ oko I know say you be Sally Elenu gbọrọ I take God beg you. e don do na uh -uh. make we go chill now uh -uh. i know say you be boss eh. so you don know say she be your boss let's <laughs> go àǹtí ah, Linda àǹtí Rónkẹ́ àǹtí Rónkẹ́ tó wá lọ jáde lọ. àti bíbélà mò ń béèrè mo ti kúnlẹ̀ kan títí wọn ò dáhùn bó lọ lọ. wọn ò sí nílé lóòótọ́ mi rí wọn bọ́ yẹn lọ yẹn tó yẹn pé bóyá birthday party bóyá club ni wọ́n lọ bọ̀ mẹ́tẹ̀ẹ̀ta aṣọ kan lọ ni wọ́n wọ̀ white white ni wọ́n wọ̀. pati kẹ eh. ah, àǹtí yòókù máa ń gbọ́ràn ṣà pẹ̀lú bí mo ṣe sọ fún wọn títí pé kó má rìnrìn alẹ́ kọ̀ọ̀kan mọ́ túra tó oṣù yìí kó má jáde ah. lálẹ́. ẹ eh, pé nọ́mbà wọn náà bóyá wọn á gbé wa lè balẹ̀ sọ fún wọn. mo ti pé nọ́mbà wọn títí wọn ò gbé àtúnṣe ìdàgbà wọn bóyá wọn á gbé tán. kọ́mọdọ̀ pàtó màlẹ́kà. I ní kọ́ jókòó tí káwọn lọ pàtì wà á mú ọ wà. pàtì ọmọ tó ti kẹrẹ tí ń sọ yìí àti ẹ̀bá mi ní fóònù. ìtọ́ jọ sí ìwé mi kò bá yín gáàdì sáfẹ́ mi. ẹ ti ní miss call púpọ̀ bọ̀ yẹ ọ̀rẹ́ àǹtí ẹ̀jọ̀ máa tágì ní láìpẹ́ tọ́bùsì bèbí mi ò I don't ọ̀sìn àjọ máa wọlé èyí náà ẹ̀wọ̀n kó tẹ̀ ń sọ aṣọ fún yín lẹ́ẹ̀kan ká tó kúrò nílé ó wáìtì ní kẹwọ̀ ẹ̀wọ̀n wáìtì náà tó ẹ̀yìn lè wọlé síbẹ̀ yẹn. bọ̀ǹtì mo ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wọ kọ́lọ́ aṣọ lóríṣiríṣi tó wọlé síbẹ̀ yẹn and of which èyí tí mo wọ̀ nínú ó sì jọ wáìtì. ẹ lè wọlé wáìtì kò lè wọ̀ ọ́ ṣe rí àwọn yẹn bí ìbá ikọ́ ni wọ́n wà o ibòmíì ni wọ́n wà. hello tómísìn èmi ti jáde mi ò kí ń lé mo ti jáde wo gbogbo nǹkan kíkọ yòówù kò fẹ́ bá mi sọ jẹ́ kó dàárọ̀ là wọ́n bá mi láàárọ̀ là ẹ̀ẹ́n à á sọ̀rọ̀ bá mi láàárọ̀ là ó ṣe ó dàárọ̀. bọ àǹtí ó yẹ kí lè fi ọlá yín wọlé. ọ̀nkú ẹ máa ṣe fàájì ní ibi báyìí ṣé ti bọ́. ìwádìí kí mi jù síta kí n máa ṣe fàájì máa wọlé ni ìwọ tó bọ̀ ń lásán àpò tó bá score jù fún ìgbọ́n láti ọ̀gá mi gan máa score jù. àríwá obìnrin kí ni nǹkan tó wáá ṣe ń bí ojú ẹ̀ tutù kò dàbí ojú àwọn ọmọ tó yẹ kán wà. kí ni wọ́n fi ń ṣe kí lè fẹ́ gbogbo. ohun tí mo fẹ́ mo láìkẹ́ mo fẹ́ kí mi àtẹ̀jọ́ tí o lọ. Baby say she no no, say my pepper don't rest. Agbára Ọlọ́run ká ẹ̀. Follow me go to my room, make I show you guys where the flags for my room. Follow me go to my place, make I show you guys where they shake it, their boomba. Show me the lele ibai, abe ori Show me the lele ibai, abe ori káàárọ̀ Shalafi ló jí. ẹ káàárọ̀ ṣé ilẹ̀ ti bẹ́ẹ̀ ni ilẹ̀ ti mọ̀ owó ẹ̀ tó béèrè lọ́wọ́ mi lánàá ni. mi ò fẹ́ bá ẹ ṣe nǹkan kan mo kàn fẹ́ kí mi àti ẹjọ́ wà pọ̀ ni ẹni gẹ́gẹ́ bíi ìbéèrè owó ẹ̀ nìyẹn. so. èmi ń lọ ilé kó tó máa lọ ilé tó bá ń fẹ́ nǹkan kan kó béèrè lọ́rùn wá fún ẹ. ok. all right. thousand just like that mi ì rírú ẹ̀ rí o in fact bọ̀bọ̀ yẹn ò bá mi sùn rárá kò fọwọ́ kàn mí in fact aṣọ tí a wọ̀ kúrò ń bí báyìí mo wọ̀ sùn ni mi ò lè bọ́ṣọ torí mi ì tẹ̀ ọkọ fẹ́ bìlíìvẹ̀ àfihàn èjì ń bà tilẹ̀ mọ́ bẹ́ẹ̀ deal ó dẹ̀ fún mi fifty thousand naira just like that ó ṣì ń yá mi lẹ́nu dísìn. babe abeg have fun and your luck shine. which kind of luck be that one èèyàn ní ohun àtẹ̀yàn sùn wọn jọ ní nǹkan pọ̀ ó fún ní fifty k just like that ó ń sọ pé lọ́ọ̀kẹ́ chai hey lójú kí bàbá yẹn ò fọwọ́ kan ẹ̀. Ah, ṣé mi jẹ́ bá jẹ́ ni kò fọwọ́ kàn mí náà. tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá yẹn ò fọwọ́ kan ẹ̀ tó fún ẹ ní fifty k hey ẹ̀rù ń ba èmi o kó owó yìí má lọ lẹ́yìn. hey abeg hey wetin be your problem now why you no go allow the better girl shine na wetin eh okay tell me ṣé gbogbo ọkùnrin tó ti bá ẹ ní nǹkan ṣepọ̀ ló ti fún ẹ lówó rí ni eh? abeg see this life person dey shop another person dey pay ni make the poor girl enjoy her life biko poor girl please have fun jọ. na your luck shine give me my own take. don start. No, you, they no born you, you well. They no born you, you well. Don start Lila. Fún mi lọ́wọ́ jọ. Who is it? Me like it ojú tí mo wọ ikọ̀ ni máa rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah, bí máa ń ṣe ah, bọ̀sùn sójú mi tún sọ láàárọ̀ kùtùkùtù. báwo ni mi ò ṣe ní sójú ẹ mo wọlé ó yẹ kí n bẹ láàrin àwọn ọ̀rẹ́ ọlùwàánu lé mo tún dénú lé ìwọ nìkan ló dá jókòó with this mud. mo kàn wá relax brain mi ni. anyways owó tí mo béèrè lọ́wọ́ ẹ òun ni mo wá fún. Ah, èmi ò lówó o. Abímbọ́lá but mo sọ bówe ṣe wà important sí mi sí kò ń ṣe pé bóyá mi ò lówó lọ́wọ́ owó tí mo ní lọ́wọ́ ò tí ì wọlé tọ̀ mí wá ni tó bá wọlé màá fún ẹ lówó tí bá gbà lọ́wọ́ ẹ màá tún fún ẹ lélẹ̀ sí. but bó sún o mọ̀ pé èmi náà béèrè owó kan lọ́wọ́ ẹ tẹ́lẹ̀ tó ní wàá fún mi kò yẹ kó jẹ́ wípé táìmì ló máa béèrè owó lọ́wọ́ mi kò sówó lọ́wọ́ tèmi náà. orí tí mo sọ pé mo rí làgùbẹ́ ó ní nǹkan tí mo rọ mi. Bímbọ́lá Bímbọ́lá. yes tó ah, sì ń béèrè ọ. tó sì bọ̀ fún. Hm, jọ torí Ọlọ́run mo fẹ́ sáré àtẹ̀yìn tọmọ tó ní ó ń béèrè mi yẹn ó wá mi wá ní alẹ́ àná kò bá mi so mi dẹ̀mọ́ kó sì fi máa ń ṣọmọ kékeré jẹ́ kí sáré àtẹ̀yìn sí. ṣé tíjú ò ti máa wọlé bàbá kí mo fẹ́ ṣe sọ̀rọ̀ owó yìí o ẹ̀ tó máa wáyé tí ò bá lówó lọ́wọ́ ayé asúnmọ́ A Abímbọ́lá dẹ̀ ló o kú oríire nu à ń ká sí ìfùtọ̀ orí òun òun ni tá à wà ẹ orí wa orí wa ọlọ́run sí orí wa sọ̀rọ̀ inú so ra ń ká sí fún ọkùnrin ti fi nojú ẹ̀yìn o ara rìn kùnrin táwọn ọ̀rẹ́ rẹ̀ ń rìn òun náà ló jẹ́ kó jẹ́ pé ká sí ìfùtọ̀ ọkùnrin fi nojú ń bẹnu báàgì ẹ̀ kò yọ nísìnyí. ọ jù sínú kòkò ọ wà á dé pa fòdìdì ọjọ́ méje gbáko kò yọ lẹ́yìn ọjọ́ keje rèé mú bọ́ọ̀bá ilé mú báyìí owó dénú tó bá ń gbọ́ sìkìsìkì mọ́ mi owó dénú. yẹ àwọn aláṣekò tí ọ lẹ́yìn ọ̀ní sí náà ah! ọ̀run mi lọ́mọ̀ sí o. hello Bímbọ́ handkerchief mi kan wà tí mo gbàgbé sí ibi tí mi àti ẹjọ wà lánàá handkerchief yẹn láàárọ̀ yìí mo fi sínú pọ́ọ̀sì so I want it back please can I have it back. Hello again, Bimbo. Ọmọkùnrin kan wálé ẹ 30 minutes ago. Moazim pe boyfriend ẹ. Ó gẹrun iwájú rẹ̀ lọ sókè. Ó wọ black jeans. Òun ló mú handkerchief ni mo fẹ́ kó pè ń sìn kó sọ That I want it back. Àìjẹ́ bẹ́ẹ̀, ìlérò àsùnjì o. handkerchief yìí kó tó fẹ́ para ẹ̀ lórí báyìí ordinary handkerchief ó máa rere báyìí wá gbọ́dọ̀ wàhálà àwọn méjèèjì. ìbòbè ìbò ni wo fúnra rẹ fi handkerchief ẹ̀ sí. àti ah, kò falẹ̀ fà ti ń ṣe ọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn mo ní owó yìí ó máa lẹ́yìn ó máa lẹ́yìn nígbà ni kò ní kò ní lẹ́yìn ó mẹ́ni pépépé tó lóun lọ́wọ́ gbó sílẹ̀ ní. abeg abeg i dey go beg you abeg if you no get solution for this matter just keep quiet because nobody invite you here nobody you, you no be by force make you talk please. ẹ start to am now. hey, eh, i i call you i invite you. Mm, linda ó dàbẹ̀ ni pé mo mú handkerchief yẹn lóòótọ́ mo mú Chief yẹn mm. ẹ ṣe mo post mo mú dé eh. tí mo kó owó jáde inú ẹ̀ fún yín yẹn eh. inú ẹ̀ ni mo fi handkerchief sí. ẹ where the post come dey now. Música hello Bímbọ́ mo sọ fún ẹ látànà pé mo ń fẹ́ ankachi mi padà o kọ bí ara ṣe. já kúrò lórí fóònù fún mi jàre kí ni lórí handkerchief ṣo fẹ́ para ẹ̀ torí ẹ̀ ni jọ̀ṣọ́ o ṣe ń pọ́sára handkerchief yẹn àbí kí ni gbogbo eléyìí kan náà mo ní kó má pẹ̀lú mọ́tò handkerchief òṣì tó bá fẹ́ one dozen twenty dozen gan máa rà fún ẹ o lè fẹ́ pa mí o jẹ ní ìsinmi lórí handkerchief ọmọ ọjọ́ kù jà kúrò sí mi jáde. ó ń fi mí ṣeré bí n bàbá ṣe ń fi mí ṣeré yẹn ó ń fi kú ṣeré ó ń forí ọkà ọmọ ọtọka lérò mọ́lẹ̀ Bimbo, I want my handkerchief back, please. Can I have it? kí ló fẹ́ ṣe o ò lè ṣe náà dá o ò lè ṣe nǹkan fún mi èmi Abímbọ́lá o ò lè anything fún mi. Ah. ọlọ́run máa kó mi yọ o àbúrò ọkùnrin dáadáa ò ṣì wọlé lé ó máa lélògùn sí mi ní kẹ. Ah, ah. níjọ́ tí ayé dákẹ́ ayé lọ kọrin kẹsẹ̀. Bímbọ́lá. màá fi wọn irú èèyàn tí mo jẹ́ ọ̀sánlẹ̀dì yẹn jẹ́ èyí ni múùmù náà fò ẹ̀dì òní rojú ṣọdẹ múùmù náà èèwọ̀ èèwọ̀. Bímbọ́lá mi ò tí ì ṣe nǹkan fún ẹ o mi ò tí ṣe nǹkan fún ẹ. I would back! I want it back! Ẹ gbóhùn bọ̀bọ̀ yẹn, ohun ta ni? Mo tó ń bá mi sọ̀rọ̀ tó ń pè mí, mo gbóhùn ẹ̀ sí nà. Ah. Hmm. Wo, Rónkẹ́ máa bọ̀ wàhálà tí wàá wà báyìí. wá ẹ wo ẹ ẹ wo ilé yìí ò ṣọ̀rọ̀ argument mọ́ a ti ń pọ̀rọ̀ yìí lówe ó ti ń aró wọn. ń gbọ́ ṣé bá ṣe máa máa wò ni ọ̀rẹ́ wa ti ń ṣe bí ìwèrè àbí kí ló ṣẹlẹ̀ gangan èèyàn sọ pé ó máa rí kò tiẹ̀ tí drop phone tó ti ń rí what's going on. ó dẹ̀ wá ń kàchìf aláǹkàchìf fún kò dé wá wá lọ sí ẹnìwé tó mọ̀ kó lè wá kó lọ mú fún kó jẹ́ ká sinmi nínú ilé wo ó ti sú mi ẹ̀rù ń bè mí gan fúnra mi. ẹ eh, ẹ but ṣé bí mo sọ fún yín pé lóòótọ́ mo mú handkerchief but ìjọ ẹ eh, àná náà ni tí mo fẹ́ rí pọ́ọ̀sì mi hàn yìí pé owó tí bọ̀bọ̀ yẹn tó fún mi handkerchief yẹn ṣì wà nínú pọ́ọ̀sì mi bọ́ wọ́n á mú pọ́ọ̀sì yẹn wọlé eh, bọ̀bọ̀ yẹn sọ fún mi pé bọ́ọ̀sì ló mú ó ní bọ́ọ̀sì ló mú handkerchief bó ṣe lè jóun sá ẹ ẹ dúró ẹ dúró òun ló máa jẹ́ o torí òun ni mo fílẹ̀ sínú yàrá nígbà tí gẹ́ẹ̀ yẹn pè mí mo sáré jáde nígbà tí mo dé fi máa dé mo tú pọ́ọ̀sì mi owó mi pé bọ́n ká chief nìkan ni mi ò rí. ẹ ẹ Abímbọ́lá abeg abeg abeg e don do okay e don do see problem don dey o e just be say we never notice on time person tell you say you go see the funniest thing come be say no be only you dey see am na all of us wey dey here dey see am okay see abi na bosun abi no be bosun It e no be my own business my own business be say make you stand up for that place where you see that. Nah, nah, nah, nah. They go look for bosun wherever in e dey go collect the handkerchief because i no even know wetin the guy won't take the handkerchief do sef. ti pèèyàn téèyàn ò gbé kọ́ ó ti mọ̀ pé kò fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni mo ti mọ̀ nǹkan tí màá ṣe tí màá fi parí mission tí mo wà lẹ́nu ẹ̀ máa pa fóònù bí a ti wà rí mi bá sọ̀rọ̀ kí n máa kó tó máa ṣe. Oh yeah. ọ̀ya ìdí mi lẹ́yìn. ẹ̀jẹ̀ bọ́sùn ni mo béèrè. uncle bọ́sùn. ah uncle bọ́sùn ti travel látànà. Hmm? Eh. nígbà wo. àti àná náà ti travel. ló ń sọ́kò òun lọ. Ah, ìyẹn ni wọn wàá fi rìn mí o because wọn sọ fún mi ìgbà tó kàn lọ lánàá wọn kàn ní iyọ mi mo fẹ́ travel o wọn dẹ̀ lọ mi mọ ibi tán lọ. Ah, lẹ́nu àná sẹ́ni bọ́sùn ti travel. bọ́sẹ̀ kò sí já. no kò sí hello uncle Jídé e, e, èmi ti kúrò ńbẹ̀. èmi ti padà sílé òkè ẹ ti débẹ̀ gangan. ah ok ok máa bá yín bẹ́ẹ̀ sí ok ok ẹ dúró dè mí mo bọ́ mi bọ́ sí sí. ẹ àǹtí ẹ bó ṣe jẹ́ ni mo yẹ sọ fún yín eh, ẹ bóyá te bá ní nọ́ọ̀bà wọn ẹ pè wọ́n. ẹ ṣe kẹtẹkẹ. ẹ ṣe gan. ọmọ pé nọ́mbà bọ̀ sùn sí tó rẹ́ǹjì ó tún wá ń sọ switch off ń sìn. Ah. sẹ́ǹtì náà ni switch off ah, ah. ṣé bòsùn pa fóònù fún mi ni. bí a ti wà rí mi bá sọ̀rọ̀ kí n máa kó tó máa ṣe. but mo pa fóònù yìí lẹ́ẹ̀kan àbí mo tún tàn padà ni no mi ò tàn padà bóyá ọwọ́ mi dẹ̀ tẹ̀. Hello, Bosun. Hello ẹ jọ̀ọ́ ta ni mo bá sọ̀rọ̀. orúkọ mi ni ọ̀yí ọ̀yí tí òye. kí ni mo lè ṣe fún yín. kí ló ṣe ẹ́ kí ló dé tó pa fóònù ẹ bọ́mọbìnrin yẹn ṣe ń pè ẹ́. ó pè ẹ́ ò dẹ̀ gbé kọ̀lẹ̀ wá pa fóònù kí ló dé. Bímbọ́lá fẹjọ́ sàn ni. rárá kò fẹjọ́ sùn mi mo kàn mọ́ ni ó mú handkerchief mi nínú wọ́lẹ̀tì tiẹ̀ handkerchief yẹn gan ni mo fẹ́ mo fẹ́ gbà padà. ọgbọ́n iṣẹ́ ti dá o ara àwọn straight things tí bàbá sọ pé màmá rí ni. mo pa fóònù fóònù tún tàn fúnra lára ẹ̀ ibi tó fẹ́ gbà gẹ́ẹ̀tì mi ni èmi kọ́ lè máa gẹ́ẹ̀tì ibi fóònù ló fẹ́ gbà gẹ́ẹ̀tì mi nígbà tí bá yọ bátìrì kí n máa wo ọ̀nà tí fóònù kankan tó fẹ́ gbà fún mi ní ìṣù. sí fún kankan nínú ilé yìí ṣebí sim ni mo yọ síbí báyìí ọ̀nà owó ní fún ọ̀tún gbà arrange. Ah. okay ó ti yé mi ọ̀nà tó fẹ́ gbà yọ sí mi ní ẹ̀ lè get me. hello kí la tún rí gbọ́. èmi ọ̀yí ni mo tún ń pè é padà. ìmọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fẹ́ sọ nǹkan tó fẹ́ nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ kíákíá orí ọ̀ka ọmú handkerchief tó mú tó jù sínú kòkó àgbo tèmi ni tó jù sínú àgbo ìpèsè tán ṣe fún ẹ oṣù owó tó fẹ́ ṣẹ́ ah no no mistake ni láti múra handkerchief yẹn i want it back and i'm giving you seven days ọjọ́ méje péré mo fẹ́ kó fi return handkerchief mi ọjọ́ méje yẹn bẹ̀rẹ̀ látijọ́ tó ti tọwọ́ ìbẹnu wọlé tì ní bọ́lá tó ti mú handkerchief mi ń bẹ̀ẹ́. I want it back. I'm catching your kì and ṣe all the lè lò. beautiful beautiful níwọ̀n ìgbà tó ti mọ̀ pé oògùn owó ni mo fẹ́ ṣe so need láti máa dààmú mi kiri mọ́ ṣé o tó bá fẹ́ handkerchief one million ma fún ẹ sórí tí mo ti lò yìí ìyálà ìyá ẹ ò lè gbà padà lọ́wọ́ mi mọ́. àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. kò sí kankan kò sí nǹkan kan tó lè fi mí ṣe kò sí kankan do your worst do your worst kò sí nǹkan kan tó lè fi mí ṣe. oje oje oja oja e oje oje oja oja e oje oje oje oje. kí ni èèmà ti fẹ́ máa di nǹkan mímu mi lọ́wọ́ lóòótọ́ wọn ní màmá rí strange things but ilé tí ń pọ̀ jù ilé tí fẹ́ máa dẹ̀rù jẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́. rí pé owó tó ń bọ̀ fẹ́ pọ̀ bí òun ló jẹ́ kí ẹ̀rù yẹn náà pọ̀ káwọn string tí mo rí kó pọ̀. gbogbo àwọn èèyàn tó ti olówó lè mọ oníkálukú ló mọ ọkọ tó fẹ́ tó fi dé fún ìdí yẹn mo gbọ́dọ̀ ṣe bí ọmọkùnrin tó bá fẹ́ ṣe bí ọmọ kò fẹ́ ṣe ọ̀sùn wà á tara ṣàṣà wà á ṣàṣà wà á ṣàṣà wà á ṣàṣà wà á mú kájí mú wa kájí mú wa kájí dàgbà fún wa. Ọ̀ṣun mo ti ń kí ẹ̀ ń lọ mo fẹ́ kó dá háńkátì mi padà fún mi tó bá fẹ́ ṣe bí ọmọkùnrin dá háńkátì mi padà fún mi àìjẹ́ bẹ́ẹ̀ wàá fẹ̀mí ara ẹ̀ di torí tí ìgbín bá ṣú àfàyà ẹ̀kọ́ tíjàpá bá ṣú àfàyà ẹ̀kọ́ ṣojú ewúrẹ́ náà ṣe máa ń fọmọ tiẹ̀ rúbọ ṣojú àgùntàn náà ṣe máa ń fọmọ tiẹ̀ jóògùn I want my handkerchief back I want it back kò tún fi fóònù bá mi sọ̀rọ̀ mọ́ níbo ló wà báyìí fún ìpínlẹ̀ lọ. ọ̀sùn ìgbà díẹ̀ ló kù kọjọ́ méje pé ilé ṣé bí ọkùnrin. wá bàdí mi kò sí nǹkan kan kò má dẹrù bà mí mọ́ mo tiẹ̀ ní láti wo torí ọlọ́run mi ní yọ fún ìfún ẹ mọ́ mi ní láti scatter fún ìfún ẹ mọ́ kó yẹ jẹ́ ká jọ máa communicate o understand jẹ́ ká máa bára wa sọ̀rọ̀ bí ọkùnrin bí ọkùnrin sọkùnrin mi pa fóun fún ẹ mo má bínú má bínú pé mo lọ yọ bátìrì sẹ́gbẹ̀ẹ́ kan ló yẹ kó máa tún lọ hàǹgì sí kọ́nà má bá mi sọ̀rọ̀ ẹ ká jọ sọ̀rọ̀ ń sìn kò yẹ o dẹ̀ tún lè ṣoore kan fún mi o mi mọ bí tó wà o o lè ṣoore kan fún mi fún mi ní nọ́mbà ẹ. àbúrò láì fi kí ọmọkùnrin wà kó má lówó ni mi mọ bí tó wà o túpè padà pé mo ti pàk fóònù kí nìdí tó fi wálé gangan kí ló wá ṣe lé. Ah, èmi ò nídìí kan pàtàkì tí mo fi wálé hmm. ẹ̀yin náà kó mọ̀ pé tiwa tiwa sọ̀dọ̀ ládé àti mọ́mì mi ò lè ṣe kí n má dọ̀dọ̀ yín ṣùgbọ́n mo tún fẹ́ ṣe àwọn nǹkan méjì kan náà nǹkan tí mo kàn ṣe wálé náà ni. mo jẹ́rìí rẹ̀ o lè ṣe kó má débí ó máa tó gba òkò tó padà bá. Ah, tèmi máa tó lọ kò máa tí ì lọ́jọ́. lóòótọ́. etí mi tí máa lọ máa bá yín ṣeré dáadáa o ṣe sórí bó ṣe wá fara mọ́ mi yẹn èmi náà wàá wá tọ́jú ẹ dáadáa bó jẹ́ yẹn ló fẹ́ jẹ màá gún fún ẹ bó jẹ́ ọkà ló fẹ́ jẹ màá rò tó máa fẹ́lẹ́ dáadáa. kò sí nǹkan tó máa fẹ́ jáde tó yẹ fún ẹ kò sí ọkọ mi pẹ̀lẹ́. Bọ́lá ó kúrò nígboro ó sá wá sábúlé ó fààyè tiẹ̀ lẹ̀ ó wá sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ bó pójú mi ò ní tóná kí ló dé tó ń wò káàkiri èmi náà mo wà lẹ́gbẹ̀ẹ́ èmi rèé. tó bá mọ tó ti dáa fún ẹ wàá dìde ń sìn wàá lọ bá mi wá ìnújú mi wá. I want my white handkerchief. kò sí nǹkan kan mo ní láti dé kò lé ní báyìí báyìí báyìí. ó ní iṣẹ́ kan tí mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ torí ẹ̀ ni mo ṣe ń lẹ̀. ó dá ọ lójú. ó dá mi lójú. àbí ìtọ́jú rẹ dáadáa ni. rárá o. wá dé. kò sí nǹkan kan mo máa ṣèlàyé fún yín ẹni tó bá jẹ́ báwọn jẹ́ ń pẹ́ lẹ́sẹ̀ díẹ̀. ẹ ṣe. má má ṣe o bàbá má ò ṣe má má ṣe o bàbá má ò ṣe ó ti fọ́gbọ̀n mo ti fa gbùrù olùfàgbọ́n ó kà mọ́ kan náà o orí bí sásì ó kà mọ́ kan náà o orí bí sásì ẹ̀nà wí fún ọbàjẹ́ ó gbọ́ ẹ̀nà sọ̀rọ̀ fún ọbàjẹ́ ó gbà o. àṣà ń bẹ̀yẹ̀ lè ṣeré ẹ̀yẹ̀ lè yọ ẹ̀yẹ̀ lè fi kún ṣeré ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ dí kò mọ̀ kóhun tó dùn ní fani ọmọdé yìí ó sì rọra ṣe ọmọdé yìí ó sì rọra ṣe alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa. pèlè ń lọ tó ń jọra rẹ̀ mọ́lẹ̀ yẹn àwọn tó lànà dà wọ́n ti lọ ìwọ tó ní kó rọra ṣe nítorí pé ilẹ̀ yàn. Bímbọ́lá kí ló dé tó rò pé ẹgbẹ̀rún Samuel lè Samuel lọ́n lọ́wọ́ báyìí báyìí ó wà nù mọ́tò ní kúgbà ó lọ sọ́lọ́ ìṣògo. owó yìí ká mo rí ẹni nítorí mò ń wúwa ẹ wẹgbẹ ọmọkùnrin kan jókòó tí ẹnu mọ́tò yẹn tó wọ aṣọ àǹkárá <laughs> mo rí ẹ Bímbọ́lá tó bá fẹ́ forí jóná bó ṣe ń lọ yẹn máa lọ sọ́dọ̀ Bọ̀sún lóòótọ́ tó lọ́jì sí i ṣé bí mo ti sọ fún ẹ pé mi mọ ibi tí bọ̀sùn lọ́ọ̀jì sí mi mọ ibi tó lọ́ọ̀jì sí náà mi mọ ibi tó wà mi mọ ibi tó wà náà. àǹtí ṣé kò sí. mo wà ókè. o o o rẹ̀ yín o. mo mọ ibi tó wà. sọ́tọ̀ máa lọ sílé ọ̀dọ̀ ẹ̀ tó bá ti délé yín kò pè mí má pe ẹnì kankan pè mí. ó mo ti gbọ́ o mo ti gbọ́ máa pè yín máa pè yín sà mo ti gbọ́ máa pè yín o máa pè yín máa pè yín sà. Eh, eh, eh, ẹ ẹ ẹ dírẹ́bà dà ẹ yẹ ká máa lọ ó yẹ ká ti move náà ó yá ó yá ó yá. ẹ là wà. a mẹ́ta la nínú mọ́tò náà. ṣé ẹ fẹ́ ṣe òkè ṣọ́ọ̀tì ni ah, ah, ẹ fọ́ ni o bóyá tẹ́bá dẹ̀ ń kọjú bóyá kẹ́kú sọ́wọ́ gbogbo èròǹgbà ẹ̀ ká kó máa lọ. nǹkan tí mo mú nǹkan nìyẹn. àǹtí ẹ dẹ̀ ní kò sí nǹkan ah, ó rẹ̀ yín o tẹ́ bá délé lọ rí dókítà o. I'm okay. Mm-hmm. ó rẹ̀ yín. ẹni fọ́ ní ṣá wàhálà wà lábẹ́ ọ̀run ṣá oríṣiríṣi ni oríṣiríṣi aṣọ mo dẹ̀ sọ mo dẹ̀ sọ kò sówó lọ́wọ́ mi tí mo ní mò ń lọ sọ́lọ́run ṣògo ni mo ṣe dúró sí gáràjì o mo tún rẹ́ tó fẹ́ sanwó mi báyìí ó tún jẹ́ni tó rẹ̀ báyọ̀ lọ́hùn tèmi máa dọ́wọ́ ẹ̀ o ṣé mi ní bọ́ọ̀lù ẹ̀fẹsẹ̀ rìn dọ́lọ́hùn ṣògo báyìí. dírẹ́fà ẹjọ́ mo fẹ́ bọ́ọ̀lù ẹjọ́ ẹjọ́ ẹ bá ń sílẹ̀kùn ẹjọ́. ọ̀rẹ́ ah, ilé yìí hmm, mo sọ mọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́. ẹ bá ń sílẹ̀kùn ẹjọ́. àbámọ̀ ò ṣe é pẹ̀yìlẹ̀. ṣe tán wá ń dàgbọ́n má má ṣe o àbámà ò ṣe má má ṣe o àbámà ò ṣe ó ti fa gbòòrò gbòòrò fa gbòòrò ó ti fa gbòòrò gbòòrò fa gbòòrò ó kà mọ́ kan náà o orí mi sásì ó kà mọ́ kan náà o orí mi sásì ẹ̀ náà wí fún ọbàjá ó gbọ́ ẹ̀nà sọ̀rọ̀ fún ọbàjá ó gbà ó. àṣà ń bẹ̀yẹ̀ lè ṣeré ẹ̀yẹ lè yọ̀ ẹ̀yẹ lè fikún ṣeré. ikún jọ̀gẹ̀dẹ̀ ikún rẹ̀ dí òmòkóhun tó dùn ní fani. ọmọdé yìí ó sì rọra ṣe ọmọdé yìí ó sì rọra ṣe alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa á. èlé ń tasọ́pọ̀ lọ́ tó ń jọra rẹ̀ mọ́lẹ̀ yẹn àwọn tó lànà dà wọ́n ti lọ ìwọ tó ní kó rọra ṣe. nítorí pé ilẹ̀ ń yọ̀ jàmbátà fún jàmbára irọ́ ń para fúnra. ẹ̀wà wọn lórí ààbọ̀ tó jẹ́ kó ní kí ó ta òun. àtọ̀jà yìí lójú ẹ fojú iná. nígbà gbé fóònù gbé fóònù. hello hello Linda. Linda, where you dey now? Èmi ti já o, mo ti gba gèmí ilé tipẹ́tipẹ́ o. Tó bá wo gbogbo nulé bẹ́ẹ̀ yẹn, kò sẹ́rù mi kankan nulé mọ́. Ah, comot for where? And ah, you know say na only me dey house. Gbogbo àwọn bags tó kù nulé yẹn, wo òkúta ló wà ń mo ti gba gèmí ilé o. Òkúta? Ah, Linda, Linda, why you come do like this? Eh? And ah, you know say you be our boss. Na wetin I go come do? pé mo gba soft drink àti cabin biscuit lọ́wọ́ ẹ̀ àbí èmi mo kọ́ iṣẹ́ wo torí ọlọ́run èmi ti bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ inú ilé téèyàn ń gbé ṣé inú ilé tó jẹ́ pé ó ń ṣọ̀kì èèyàn láì tẹ naked wire mọ́lẹ̀ èmi ò dúró tòsí òmu sọ́ọ̀rì gan. ìbùkún lọmọ nílẹ̀ ni mo fẹ́ ṣe báyìí. Bímbọ́lá ó máa bàjẹ́ gan ó máa rí mi fín o Bímbọ́lá ó máa jọra ẹ lójú o àìfẹ́ ni pé ní àfihàn pé èèyàn tó mára ọkọ ṣọ́bàǹtẹ̀ wọ̀lú I gave you a standing order mo ní tó bá délé yín kó má pẹ́ ní kankan èmi ni kò pè ó dé lọ pa àwọn ọ̀rẹ́ ẹ̀. ẹ máa gbà mí kẹ ẹ tí mi bàbá kọ́kọ́ èyí kí nìkan ti yẹn mi ṣebí kẹ́mi ti pè yín kí sọ fún yín pé mo ti délé ni àwọn tí mo gbé ẹ̀wọ̀n kì í ṣèyàn àbí ti ẹni gan ẹ dẹ̀ mọ́ nítorí dẹ̀ ṣọ́ mi dẹ̀ ṣọ́ mi dẹ̀ ṣọ́ mi ẹ má ṣọ́ mi mọ́ ah lórí akáṣì fún náà kí ló dé gan náà ẹ ti mọ̀ pé mo ti dé nìyẹn ìgbà tí mo ti wá dé nǹkan kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ẹ jọjọ́ àdé mo ju ẹ lọ bí sọmọ ṣe jìnnà sílẹ̀ kékeré kọ́ ni bàbá ọmọ fi jọmọ lọ mo kàn fi hàn ẹ díẹ̀ náà ni tí ilẹ̀ ọ̀la bá ti mọ́ mo rí pé ti gbìyànjú ó dẹ̀ ti rẹ̀ ó kú rìn bá ti mọ́ kò pè mí you must call me in the morning kò pè mí màá júwe hòtẹ́ẹ̀lì tí bọ́sùn wá fún ẹ. lọ́sùn ó dàárọ̀.